tó bọ́ sí orí nọmba one ẹjọ́ ẹ má bínú. wọ́n ní asalaamu alaykum sir. What is the Islamic ruling on putting wives under the same roof flat? alákọ̀ọ́kọ́ nìyẹn wáyì eh, eh, ó lè jẹ́ pé méjì ó lè jẹ́ pé mẹ́ta ẹlẹ́ẹ̀kejì nínú question tó kọ ó ní what are the procedures for khul'u woman divorce divorce khul'u in order to avoid domestic violence. No? Okay, the khul'u àbí Okay, now, màá sọ̀tún màá sọ your ìfà you know, from co-wife or husband. Ẹ alákọ̀ọ́kọ́ nínú èdè Yorùbá, wọ́n ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ipe kí ọkùnrin kó gbé ìyàwó àwọn ìyàwó ẹ̀ kó kó wọn sí abẹ́ òrùlé kan. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní kí ni àwọn ọ̀nà fún obìnrin láti sọ pé kí ọkọ òun kó bó òun lẹ̀ kí ọkọ òun kó bọ́ òun sílẹ̀ láti lè bá kọdí àwọn nǹkan tó ṣe kó lè máa fa wàhálà nínú ilé lọ́dọ̀ àwọn ìyàwó yòókù. الحمد لله رب العالمين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أدفع لدى الله وبركاته المسجد شانوه المسجد شانوه ọlọ́ndì á gbọ́rọ̀ bàbá ti gbọ́rọ̀ ìṣẹ̀niwọ́rọ̀ àmọ́ tá a bá ti gbọ́n tó lọ́n sọ tá a sì ń fèrè kanlẹ̀ fọlọ́n tá a sì ń pè ní Allahu Akbar Allahu Akbar ọlọ́n tóbi ọlọ́n tóbi ó tóbi lẹ́nu ìjọ tóbi lọ́dọ̀ wa ìjọ tóbi lọ́kàn wa tó náà bá tóbi lọ́kàn wa àti ní problem torí a máa tẹ̀lé àṣẹ rẹ̀ wàhálà tí kò yẹ ká rí àwa ní sikin àmẹ́rí ọlọ́mọṣẹ́ tún ẹni kọ̀ọ̀kan wá sí ju báyìí lọ kí ni ìdájọ́ tó wà láàrin kí o kó ìyàwó tó ju ẹyà kan lọ sí inú ilé kan nígbà tó dé pé ń tàn ọkọ̀ wà ní àmọ́ bí lẹ́yìn náà ṣe tó ẹ̀jẹ̀ awi wáyé pé ká pé ìyàwó kọ̀ọ̀kan ní apátímẹ́ǹtì ti tiẹ̀ tó jẹ́ pé àfa òun ní yàrá kan láàrin yàrá wọn jẹ́ central òun wà láàrin àbí yọ ma wọlé sí yọ ma wọlé sí ọ̀hún yẹn kálukú wà lápapẹ́ǹtì ti tiẹ̀ àárín tí yọ takò òun gan lọ́dà lọ́dẹ kínní lọ́dà àjò pé báyà kí n sẹ́ máa sá lọ lẹ́kẹ̀dì lẹ́kẹ̀ta tó abala ọkàn nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ọjọ́ pé fúláàdì kan náà àmọ́ yàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọjọ́ ń pàdé nínú sèǹtì rome àbí yàrá mẹ́ta àti tètè rúùmù kan ọkọ nìkan ìyàwó kan nìkan ìyàwó kan nìkan àbí àbáwọn ìyàwó mẹ́ta nìkọ̀ọ̀kan òun ni wọ́n ń wọ̀sùn ní lọ́dọ̀ títí wọn torí ó kéré parí ọgbọ́dọ̀ provide a room fún ìyàwó ẹ̀ privacy tí ó fi nǹkan rẹ̀ síbi tó fi sí tí ó sì rí bá nǹkan rẹ̀ ń bẹ̀ tí ó mọ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ tí ó tilẹ̀kùn rẹ̀ tí ó sì dé tí ó ṣe kíni tí ó sì fún rẹ̀ wọ́n àwọn ìyàwó ànábì gbogbo ni wọ́n ní yàrá tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ànábì ọkọ ilé kọjú sí kọjú sí ọ yàrá wọn yọ ọyọ ọyọ síra wọn báyìí gẹ́gẹ́ bí àkótọ́ ká nínú hadith kálukú dá yàrá rẹ̀ tó wá ní pé ìyàwó yẹn ọyẹ kálukú wà ní yàrá rẹ̀ kò dáa tó láti avoid ká máa kọlu rẹ ni àmọ́ tí ọba lágbára jù bẹ́ẹ̀ lọ káwọn tó wà ń bẹ̀ kán bẹ̀rù ọlọ́run láti máa bára wọn lò dáadáa àmọ́ inconvenience mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí nígbà míì ó lè ní í ṣe pẹ̀lú ẹnìkan tí wọ́n bá ti ń sọ̀rọ̀ àwọn ẹnìkejì ọmọ sí kíni yóò bá gbọ́ fúnra àwọn iṣu tó máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀hẹ̀ nígbà míì àwọn ọmọ wọn lè máa dá ẹjọ́ lẹ̀ ọmọ dàmí lẹ̀ ó nù wọn ta lọ́ọ́ dàmí lẹ̀ ìyàtọ̀ wọn bá gba ni pé wọ́n lọ́ọ́ dàálẹ̀ lóun kọ́ àbùbárí ni kárẹ̀ ní àbùbárí kọ́ o ìyá àbùbárí ọ̀fọ̀ wọn yàrá èyí <laughs> náà máa fẹ́ dá iṣu lẹ̀ àmọ́ tí wọ́n bá bẹ̀rù ọlọ́wọ́n ààrẹ torí pé àdúgbò ilé wọn dúra wọn lọ ààrẹ máa gbọ́ ìwọ̀n rẹ́ǹtì three bedroom flat ní àdúgbò mi lọ́dọ̀ wà láǹbẹ́ èèyàn fi ṣe foundation lé tí ó yọ window àti ìmọ̀lẹ́ wọn fẹ́ gba yàrá kan ládùúgbò yìí ọ̀yẹ̀ wọ́n ti wá padà wákò wọ́n ti lọ lọ́rin lẹ́bàá ní ìgbéláàmì wọ́n sẹ́ ní ìsìn bá ní ọ̀yẹ̀ èló wà lówó lé ọ̀ní 250 lẹ́yìn náà 50 50 250 owó kí ni wọ́n lówó lé ẹ̀rá yọ kan ẹ máa kó bọ̀ wá sáré tó ti wá o tí wọ́n ti ẹ̀yàn gba jírí pẹ̀lú fúlà tó lókè ni ló sì tá ìṣẹ̀lẹ̀ nítumọ̀ nídìí bẹ́ẹ̀ tọ́wọ́dé kí tí ilé wọ́n sí wá ìlú èkó ìlú èkó àbáwọn gómìnà tó wọ́n wọ́n lè máa mọ́lẹ̀ jẹ àmọ́ èyí tí O da òníkọ́jẹ́ pé rúmọ̀ ń balọ̀ kò wá kó ẹwọ́ méjì síbẹ̀ ò tí ì láǹfààní láti fẹ́ yàwó mi tọ́wọ́dé tó ọ̀ lágbára rúmọ̀ ń balọ̀ lọ ṣé ìyàwó ló fi sí pálọ̀ ni àbí ìyàlé ló fi sí pálọ̀ tí ẹgbẹ́ bẹ́ẹ̀dì sí pálọ̀ ni àbí ẹgbẹ́ bẹ́ẹ̀dì sínú yàrá tí ìwà àtẹ̀hún tòun tẹ̀ bá ń láṣepọ̀ ó ti yé ilé ọtọ́ bá kan tọ̀hún sí inú sitorúmù làwọn ti bẹ́ẹ̀dì làwọn ti máa ṣe tó ẹni bá ti dárò eléyìí wò kó lè túbá kó lè gbàlé mi fún ìyàwó kejì tí ó bá fẹ́ rí ọlọ́run Allah subhanahu ta'ala ètò wa wọ́ sí èmi máa ń gbọ́ ní mi ò rí rí o òun náà ni pé yàrá kan náà ìyàwó àti ìyálé ti wà ní níbẹ̀ tó bá fẹ́ ṣe sáàní ẹ̀hẹ̀ ọ̀kan wà jáde yọ́ máa jòkó ta yọ́ máa lọ lè tẹfọ́ọ̀nù nítorí tó bá parí òun náà wọlé padà láì ajá láì ẹranko irúgbèsè ayé ọlọ́mọdé ọkàn ẹni wa àdáwò títí wá bá ìrìn ìgbàdá àti ìrọwó lé san ọ̀bẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ̀jọ bá wa o àìní ìrọwó lé san mọ́ kọ́lọ́mọ̀jọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa eléyìí tó wọ́n ti dáhùn béèrè arábìnrin àbí èyí tó wá dájú ọlọ́dàjú láti sọ gbogbo èyí tó dá àti tó dá tẹ̀lé ọlọ́dàjú òun náà ní kọjá pé òun ló ní gbogbo ilé ìyàtọ̀ gbà rẹ̀ eléyìí náà ló ní gbogbo ilé ìyàtọ̀ gbà rẹ̀ tó ń tọ́lọ́ bá fi kẹ́ ọ̀wọ́ ìjọba á ṣe agbára yẹn kọ́lé ìjọba ti kọ́ tán kò fún kálukú ní àpátímẹ́ǹtì títì ó ṣe dẹ́kin ẹ̀ kó ṣe kíni four stories ó lè kọ́ five stories àwọn méjì lókè méjì sálẹ̀ ó wà fi àrùn ṣe central ìwọ ni wọ́n wà ní àárín yẹn ìgbàláyé wà tó ló má fi kàn wọ́n ká máa wá bọ́ ní central ó ti tọ́ba sì wọ̀ ọ́ ṣe ìwọ́lé lọ sí ọ̀dọ̀ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan tí òun bá ti lè kẹ́ni tó bá ti kàn wọ́n àwọn tábà ṣe polygamy ká bẹ̀rù ọlọ́run àwọn obìnrin ké o ẹja bẹ̀rù ọlọ́run má jẹ́ àfihàn jẹ wọn o ìyáálé yẹn ó ṣe dáadáa sí i débi pé yóò dáa ju bó ṣe ṣe fún tẹ́lẹ̀ lọ yóò wá rọ̀ fún un nítorí rò lẹ́nu yẹn ni pé ìyàwó tó dé òkú níjẹ́ olójú nígbà náà lọ́sọ̀rọ̀ akọ̀dù sí ọmọ wa pélé mẹ́wàá báwo ni mo ní kí àlàáfíà ní sóbi jẹun báwo ni síkáàdì òtítàn báwo ni kí kí n bọ̀ ọba tó wá rà bọ̀ yóò ní ẹ̀ ṣe ara tẹ́lẹ̀ owó ní gbogbo yẹn mọ́ ọkà sọ́jà lẹ́nu inú rẹ̀ ń ṣe kíni inú rẹ̀ ń dùn kò ní di bẹ́ẹ̀ ọmọ ọmọ ọmọ sì dàda sí tó bá ti jowó ó sì pẹ̀lú owó yẹn ìwọ náà fúnra náà ó fi ìwọ náà ó fi náà la àmọ́ ká máa jowó ká máa ká máa bọ́kọ́ bú ọkọ ká máa ṣépè kásọ lédi ilé ìbànújẹ́ látara kí wọ́n fẹ́ yàwó léyìn mùsùlùmí ìṣẹ́lẹ̀ ẹgbẹ́ wọn nu kọ́ránì gbọ́lọ́ ní mọ́sùlùmí àwọn tòlá àtàwọn ọ̀rọ̀ bá tí wọ́n gba kọ́ránì gbọ́ mọ́ni àwọn ọkùnrin tá a bá sì lágbára rẹ̀ ẹ mọ́jà tẹ̀lé sí ọ ọ lágbára physical applicable náà pé sexual ability àti financial ability sọ́sọ́rọ́ mọ́pẹ̀lẹ́ torí pé ọlágbára ọlágbára kò sówó kò sówó ọmọlẹ́yìn ni súnà níbi nìkan ọmọ sí kí ni súnà tánà níbi ní ọmọ sí tí ọba ti sọ wọn ẹ̀tẹ̀ kí ló tó wá fi súnà lẹ̀ tó ń ṣe bídíà bídíà lè tó ṣe yẹn òfin tànà bílẹ̀ ó ṣe mi ẹ̀ṣẹ̀ ni ìtàn níbi ọ̀fẹ́ kò rí ìdààmú tàn níbi ọ̀fẹ́ kò rí ìwò ti yapa súnà ni àlè yá àzàrì lè sínú yóò hálì fúnná àni amúrè yìí àtúnṣe ìbọn fi tìlà ìbínà yóò dé o tó bá wá dé àwọn yóò máa ṣẹlẹ̀ lára rẹ̀ rántí pé ẹlòmínà ń bẹ nínú ẹ̀wọ̀n láti fi twenty years tí ò rọ́kọ rẹ̀ tí ò rí ìyàwó ẹ̀ òun náà faradà ni àbí òun náà faradà tó lọ́wọ́ fi máa nù rẹ̀ wá báwo ni ọlọ́ba ti wá dé tí ìyàwó kan bá lóun fẹ́ di ọlọ́wọ́ ọ̀fẹ́jọ́ rẹ̀ sán lọ́hùn ó wàá gbé ọkàn rẹ̀ lọ́lọ́ lọ́wọ́ kọ́lọ́wọ́ wà lákọ̀ọ́bọ̀ ọ̀rọ̀ ọlọ́kàn kọ́bọ̀ ọ̀rọ̀ ní ọkàn ọmọ wa sì dáadáa sóhun àtàwọn òbí ẹ̀ látara bẹ́ẹ̀ wà balance ọlọ́run kọ́ sàbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ó gbọ́ àwọn obìnrin tí wọ́n ń ké ọlọ́mọ sábà àwọn alẹ́kùn ọlọ́ba kọ́ bá wọn fún wọn sọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé obìnrin kan ọkọ wípé òun fẹ́ mọ òfin tó dè mọ́ kéèyàn kú nínú márìjì torí pé àwọn pọ̀ níta sọ iná ní ìṣẹ̀lẹ̀ àdàkọ́jọ́ pé ìyàwó ló jẹ̀bi àbíkọ́jọ́ ọkọ ló ṣe kí ni ló jẹ̀bi ọ̀rọ̀ rẹ ti lọ àwọn àfẹ́sì tó bá wà ní àkàràkàrà yìí wọ́n ti kú wọn lọ kò sọ́kọ́ ń ta o ìta àyàn dẹrùn rárá kò dẹ ọmọ ìyá mi my sister my sister outside is door easy. <laughs> outside is not easy wọ́lá àwọn nǹkan bẹ́ẹ̀ tá a bá sọ̀rọ̀ mọ́ lọ mọ́ lọ tó ní rọ́ọ̀ tuntun oníkan oníkan ẹ ojú tó ń bẹ̀bẹ̀ padà pé sábà òun bẹ̀ tó òun fẹ́ padà ojú bá sọ fún wọ́n pè pé láti mọ̀sá àti àbámi ní kọ́sẹ́ ìdí owó fúdù ọmọ ọmọ wà lọ́sibítù òun pè pé kọ́ọ̀lù nígbà tó mọ̀ pé ọmọ pè é sínú kú lọ́dọ̀ rẹ̀ ìyẹn tó bá ti bá parí ẹ̀ náà alhamdulillah <laughs> ah, tó bá wó kìtí nẹ́pà dé lẹ́lẹ́ ọmọ wa ilé tọgbà yẹn táwọn lálọ́dún kalẹ̀kùn tó wọ́n sùkúù yọjú àwọn tó ń da lẹ́nu ah, ọmọ àpèjì ẹ̀jẹ̀ tí ń fọ náà ń di nǹkan máa tó bá ní ààyè máa ṣàdúrà fún wọn bá sọ̀rọ̀ pé àwọn àpẹjọ́ rẹ̀ sọ àwọn àfà àwọn àfà tó náà máa ń gbọ́rọ̀ wọn wọn bá sọ̀rọ̀ ó dòkótọ́ ọmọ ìdákun o

ọkọ̀ ń ṣe bọ́ olórí sùn láti kọ̀ọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ti sọ fún ọkọ̀ lọ́wọ́ lè fi sìn lálẹ̀ ó ti ọkọ̀ fẹ́ pa wọ́n fẹ́ lu wa ọkọ̀ lọ́wọ́ ti Islam ma gbogbo àwọn yẹn lóṣù nìyẹn ọkọ̀ ya wèrè ọlọ́mọdé ọ̀sẹ̀ lè ṣe wa ọkọ̀ ọkọ̀ ọlọ́fà bí erí tí wọ́n sọ́ngi ọlọ́lú ìbò wọn ní yóò lẹ́dẹ̀ ọlọ́run tí ì sí o òun tí mọ́dún yẹn o arábìnrin yẹn lẹ́tọ̀ọ́ kó sí kí ni kọ́kọ́ sí àrẹ sí sọ́wọ́ ẹ̀yìn kọ́ máa gbé gbèsè ayé rẹ̀ ọkọ̀ ògbélé òní London ọ̀la Amẹ́ríkà eléyìí ní jáde oṣù mẹ́rin ó ti wá sọ arábìnrin yẹn wọ́n lọ́ọ́ lè ṣe kíní ó lè yọ̀ǹda àmọ́ kò sí dísìn kankan sẹ́sìn fara ń tọ́jú ẹ̀rí parẹ́ sí ma ọwọ́ nítorí wọ́n fẹ́yàwó ọ̀fẹ́ kú ò ìyá lọ́nà lè jẹ́ o àṣẹ lọ́nà takò yẹn o tó bá jẹ́ pé ọba wa ní dísìn lóòótọ́ dísìn yẹn dẹ̀ ni òun kí ó dìsáìdì yóò fi lọ àwọn fẹ́ sìn wọ́n bá wò ó tó bá jẹ̀ ní o tá ọ̀yẹ̀kọ̀ lọ lóòótọ́ látara pé kọ́mọ́ fara ni ọ àbí kò sí fẹ́ mọ́ lọ́kàn rẹ kò ti kórira ìdí wípé ọ̀fẹ́ lè sàládà lọ́wọ́ wọlé àmọ́ sàládà kó lọ́dọ̀ rẹ ni mọ́ sàládà má dàmí gbóná sí lérí kó lọ́dọ̀ rẹ má pàá fáwọn òbí ẹ̀ nítorí ìkórira mi máa ń débẹ̀ ó lè jẹ́ sàṣì ó lè jẹ́ ẹjọ́ ó lè jẹ́ ṣètọ́n ẹ̀kọ́ wá rí bẹ́ẹ̀ ọ̀hìn ó ṣe ìdà ó ṣe náà ni pé kò ṣe mẹ́ṣíṣàn yẹ ọ̀kan nínú ilé ẹ̀kú tó máa lọ àbí kò lóṣù kan tó wá jẹ́ pé ọba sínú ẹni tí ń ṣe menstruation mọ́ bóyá ó ti dàgbà àbí ó ṣe menstruation kan àbóṣù kan ọmọ wa lọ ọ̀rẹ́ ẹ̀dá sàdá àti tó fún ọ̀dà tọ́ ọbẹ̀láyìí tọ́ ẹ̀tẹ̀ tó ká náà òun ni ọwà yọ̀ǹda yọ̀wà ní ọkọ̀ ilẹ̀ ọtí mọ ọkọ̀ ilẹ̀ ọwà sí háìdọ̀ yọ̀ kan ọmọ wa lọ wọ́n yẹ́ tafaraka aláǹdẹ́mà tó kábẹ̀ tí ètò ìbẹ́ nìkan jẹ̀bi yóò ní Allahu kulla min sa'ati ẹnì kọ̀ọ̀kan wọn èmi ọlọ́run rọ̀ wọ́n lọ́rọ̀ ọkọ̀ àtìyàwó mi tó dà àmọ́ tí wọ́n bá túká tí ẹnìkan bá sàbòsí nǹkan jẹ̀mọ́ láàrin àwọn méjèèjì wàhálà ni ó kọlọmọdé àrí wàhálà wallahu a'lam. ṣíwájú kí n tó gba question one account number tí àwọn èèyàn béèrè fún ọmọ ìyá wa Suleiman Yusuf ni ẹ máa sẹ́ndì àkáǹtì eh, anything tí bá ti fi ṣèrànlọ́wọ́ fún programme yìí ọmọ ìyá wa Suleiman Yusuf ni ẹ máa eh, sẹ́ndì sí eh, wọ́n máa jíṣẹ́ fún wa insha Allah ọmọ ìyá dáadáa ni wọ́n síwájú káà náà kó tó dìgbà táwa náà bá ní àkáǹtì fún mosque wa bí ìgbìlá torí pé a wà ní ẹnu pé a fẹ́ ní àkáǹtì fún mosque nam GTB ní báńkì náà àkáǹtì nọ́mbà náà ni fáwà tí ọlọ́run bá bá ní kí a ní nǹkan tí a fẹ́ fi ṣèrọ lọ́wọ́ zero zero zero four one four six six six two lẹ́ẹ̀kan sí zero zero zero four one four six six six two so um, bákan náà inṣàlá àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní uh, ìṣàgá street ní ìyàtúwó bus stop alaba wọ́n pe sheikh uh, al-ustaz abdulsami junaid afolayan afawa dada wọ́n pè wọ́n sí lẹ́kṣọ̀ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ níjọ́ sunday kí a tún lọ jàǹfààní àwọn sheikh náà kọlọmba after afri after afri kọlọmba kójọ kó bá san àwọn afáwa náà ní ẹ̀sán dáadáa. number one inshallah ní kánmọ́ kóbó ẹjọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam, ǹjẹ́ ìlú pé kwesíọ̀n ti lẹ́gbẹ̀ẹ́ ìní ọmọ ló ṣẹlẹ̀ sí ní mọ́ọ̀sì ọ̀dọ̀ wa níbẹ̀ yẹn. Wọ́n ní pé mọ́ọ̀sì náà kó tó di pé ọlọ́run yí débi tó dé. Ìdó bàbá ìmáàmù tó wà ló ti mọ́ta. Àjọ máa ń lọ láìláṣí kò kọ́dírì lọ́wọ́ rẹ̀. Ibi pé tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run wá ṣe dáadáa pé kọ́lọ́run jí sí Súnà kó gbà tó àtẹ̀lé wọn lọ nítorí pé bàbá náà ṣaláìsí dókùn gbàtà máa ń wọ́n máa ń ṣe dáwà ń bẹ̀ gbàtà ń ṣe dáwà wọ́n gbẹ lómi ẹlòmí tán gbà òun náà wá ń kírun ebi ọlọ́run ti ń ṣàánà bàbá àbáyẹn díẹ̀ díẹ̀ ó ti ń gbọ̀n kan yé nígbà tó yá kò ìdí pé wọ́n fẹ́ kọ́ mọ́ṣáláṣí àṣà ṣègbìyànjú àgbà owó wọ́n fi ṣe mọ́ṣáláṣí níwọ̀n bàbí tán bá dé gbà tó yá èmi ní sẹ́kẹ́tìrì wọn ní kí n fi sẹ́kẹ́tìrì lẹ̀ kí n bá ti mọ̀ ṣe mọ̀lúdì ẹ̀ látòlùkọ́ gbogbo àwọn kan tó ń ṣe yẹn pé kí n filẹ̀ kí n má ṣe sẹ́kẹ́tì mọ́ kí n fọwọ́ sí anything tó jọ mọ́ ọ̀rọ̀ mọ́ọ̀sì kí n ṣáà mọ̀ kí n ò ní nà tó yá tá n ba lọ bẹ́ẹ̀ mo filẹ̀ fún wọn ọ̀rá kan tì yẹn lọ́jú mo tẹ̀lé wọn lọ bákan lọ ṣe change of ẹ̀gín eh, wọ́n ní pé ẹ̀ẹ́dáwà eh, tí mi ṣe pé mi ò bá wọn ṣe rẹ̀ lásìkò ọdún mi ò bá wọn ṣe mọ́lúdì mọ́ ẹgbẹ́ kémi kémi má bá wọn áńdù ẹni tinú mọ́ṣáláṣí mọ́ ibi tí wọ́n á lọ ni pé lẹ́nu ọjọ́ yìí wọ́n wá ṣe nǹkan kan ṣe pé wọ́n ní kí n má ṣe dáwà mọ́ kí n fi dáwà lè pé wá dáwà tí mo ṣe pé ọ̀rọ̀ tẹ̀ nífẹ̀ẹ́ sí pé gbàdó yá mo ṣàwá tí mo yọ̀ǹda mọ́ṣáláṣí wọn níwọ̀nba àgbà díẹ̀ tó wọ́n tún gbé àwọn wọ́ mi mo wá yọ̀ǹda mọ́ṣáláṣí wọn gbàdó yẹn tún wá ń padà pè mí padà pé kí n máa bọ̀ kí wọ́n á mọ kírun mo á ní kí mi ò ní ìwà kírun ṣùgbọ́n màá mọ wálẹ̀ kọ̀ọ̀kan torí mọ́ọ̀sì kan náà tún wà lẹ́gbẹ̀ẹ́bẹ̀ tí

àìsàn ti jẹ gàba lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọkàn ó yóò kí tẹ́yìn bá ti lè wíìnì òun lábala láàyè àgbàlá gbogbo yóò kọrọ òun fún yẹn láti ṣe kíni láti wíìnì tìrúkùn náà ní ìpìlẹ̀ tọ́wọ́ ti bọ́lọ́n gbọ́tọ̀ ọmọ ọlọ́run gbogbo tí ń sùn fẹ́ kó ṣe òní ṣe kíni òní ṣe nídìí bẹ́ẹ̀ káwọn bàbá àwọn lọ àwọn bàbá yẹn ètí wọ́n ní kẹ́ sísan ní kẹ́ padà mọ́ṣáláṣí lóògbà tó bá dé pé ìmáàmù ti ń kírun alhamdulilayi kò sí tọ́bàrún rẹ̀ jẹ́ ẹ padà síbẹ̀ kẹ́ máa kírun kẹ́sì máa fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ sí ń bá wọn sọ mọ́sálásí ẹ̀ tó lọlé kẹmọ̀lé bá wọn lọ́kọ̀ọ̀kan àbá tó kémi náà bàtà sà èmi lọlé bá nu yàrá mọ́sálásí fún ipò ìjọ náà nílé eléyìí tẹ̀sí ẹ̀ mọ́ sí ẹ lọ àbí eléyìí ẹ̀ mọ́ sí kíni ẹ̀ mọ́ sí ẹ mọ́ mo ti mú tẹ̀mí pọ̀ lọ́rùn ẹ̀ káàtì máa ṣàdúrà fún ẹ̀ máa kírun ẹ̀ máa tún ní kẹ́tọ́ máa ṣètò owó orí ẹ̀ máa ṣe àwọn tó máa ní kẹ́ lọ sí bídíà ẹ̀ máa kíni ẹ̀ dà wọn lọ Allahu alam nọmba tù ẹjọ́ à ń bọ̀ ẹjọ́ ẹran bínú tù wá ẹjọ́ ẹ fún wa ní àfọ àfọ yín jẹ náà ẹ question tí o tún àmì òun ni pé obìnrin kan wọ́n ní àwọn question tó báyìí kó ṣe kí ni àmọ́ sáré màkà ara bíbò nínú Islam ojú wo ni ara bíbò nínú Islam ojú wo ni ẹ̀sìn fi wò ó ara bíbo ok masha allah wọ́n wọ́ ni ẹ má blame mi ẹ dákú mo rú pé ẹ ẹ ẹ àbí ẹ lè fọ́ ẹ lè fọ́ ọ̀tún mi ni ah no kò fún bọ́ kò fún ní àná. alhamdulilayi wọ́n ní wọ́n wọ́ ni wọ́n bínú adúpẹ́lẹ́ dọ̀ ọlọ́run bá wa ọlọ́run sàtú ọlọ́run àdìsẹ́ náà ara bíbó nínú sẹ̀ríà islam ẹ̀ka wọn bóra kẹ́yìn dúdú kọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ̀dì pupa ààrẹ yẹn tó pupa tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dì dúdú àbárí yẹn tí wọ́n fi ọ́ìlì para àwọn nẹ́tà tó wà ní kọ̀dá nídìí pé ara dúgbò ó wà nínú àwọn ṣẹkẹṣẹkẹ ṣètọ́ tí mo fi dàlámọ̀ rí yẹn rú tí sì mo fi kó wa lábáyẹn nínú sẹ̀mí yẹn ṣètọ́ náà fẹ́ kí arọ́lọ́sùn kò sì fẹ́ káyé wá gbọ́n dà project méjì tó wá tó ń ṣe nídìí bẹ́ẹ̀ ara dúgbò ẹ̀ṣẹ̀ ní sọ́dọ̀ ọlọ́run torí pé ṣètọ́ ni wọ́n lè á mọ̀ràn náà kọlẹ̀kọlá èmi ọmọ pa wọ́n láṣẹ èmi ọmọ pàṣẹ tí wọ́n fi yapa ọwọ́ lọ kọ́dà wọn tún bá débi pé wọ́n máa yí ẹ̀dá wọn padà wípé ń tọ́ dá ọ̀tá wọn lọ́rùn ẹni tó fẹ́ sọ lọ́dọ́kùnrin kí ni sọ fọ́lọ́ ẹni tí ń búra ọlọ́run fẹ́ kọ́lọ̀ tọ́lọ́run sí kí ni tọ́lọ́run fún un látara bẹ́ ẹ̀ṣẹ̀ ni látara ó tún wá jẹ́ ìnira fún arọ́kọ̀dà ní ọ̀pọ̀lọpọ̀ àrùn àti àwọn wàhálà ní ọgbà nínú sẹ̀mí wọ́n tàbá gbọ́ra ká má gbọ́ra àmàtúrọ̀ ọlọ́run kọ́lọ̀ tọ́lọ̀ rí fún fífi wa náà ló ṣe kíni ọlọ́run fún tiwa kọ́dẹ̀ sí tọ́ da oṣù tọ́lọ̀ ń dá tí ò ṣe kíni tí ò dá dúdú dáadáa ni pupa dáadáa ni funfun dáadáa ni ká gba kádàrà ká sì mẹ̀ntì ní bọ́dì wa ọlọ́run kọ́ sànú wa láì ní má bọ́ra. Eh, lórí títí àkáǹtì eh, nọ́mbà yẹn wọ́n sọ pé nọ́mbà tí ẹ máa pè tí ọlọ́run bá kádàrà pé kí ẹ̀ṣẹ̀ ìgbà tó wọ́n zero zero six one six four zero five five five zero six one six four zero five five five naam inshallah naam uh, another question wọ́n ní asalaamu alaykum wa rahmatullahi wa barakatuh wọ́n ní ìbéèrè mi lọ báyìí wípé ṣé àti àti ìyá àti ìyá pẹ̀lú bàbá àti ọba ìlú èèyàn ni a gbọ́dọ̀ máa tẹ̀ fún kí a bá fẹ́ kí wọn. ìbéèrè ni kí ẹlẹ́kejì ni pé ẹni tó ti fẹ́ ìyàwó tó sì ti bí ọmọ méjì láì tí sọ iyì ṣé obìnrin bẹ́ẹ̀ lè dá iná oúnjẹ àwẹ̀ fún èèyàn àbí tí èèyàn bá fún ní sàdáàkì tó béèrè ṣé ó tọ́ láti da iná fún ìyàn. sọ̀dá àti fún obìnrin kò sọ di ìyàwó ìdí máa ń sọ ìyàwó dẹ́lẹ́tọ̀ òun ni báńkì owó ọ̀nà bèyíde ní àdìyìnà ọlọ́run ní ẹ̀fẹ́ wọn pẹ̀lú káwọn aráalé wọn yọ̀ǹda àwọn náà ni bàbá ìyàwó abẹ́ni tó wà nípò bàbá ìyàwó bẹ́ẹ̀ àbúrò rẹ̀ bàbá lè mọ́sùn láyé àbẹ̀ tí bàbá bá yàn pé kó ṣe wàkílù fún pé bá mi so ìgbì ọmọ ẹ̀hẹ̀ òun náà ti lẹ́tọ̀ọ́ láti so wọ́n fọmọ mi fún ọkọ sọ pé mo gbà á igi ti so àwọn méjì wọ́n jẹ́rìí sí at least igi ti so báyìí sàdá kí ẹgbẹ̀rún lè mọ́ fúnra wọn létà tí wọ́n sì máa jọ pàtìyàwó àmọ́ káwá ti sàdá kì síwájú ká máa wá bóbi lásìkò ṣìnà lè yẹn sẹ́ bàbá ìyàwó ìyanu sọ mo fọmọ mi fún ọkọ ó ní mo gbà á ẹ̀yìn méjì ó sì jẹ́rìí sí ọlọ́mọ ìjọ ń pè níbẹ̀ ìyàwó ni ẹ̀ rí ibẹ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ ó ní ọ̀rọ̀ ìyá àti bàbá ẹnìkan kan lẹ́tọ̀ọ́ ẹnìkan kan lẹ́tọ̀ọ́ nínú àwọn ẹrú ọlọ́run kó sọ fún wa yí pé bá a ṣe dúró yìí ká tẹ̀bọ̀ kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ ẹnìkan kan lẹ́tọ̀ọ́ kó sọ pé ká rùkú fún ẹnìkan lẹ́tọ̀ọ́ kó sọ fún wa pé ká kúnlẹ̀ fún ẹnìkan lẹ́tọ̀ọ́ kó ní ká wọlé á dọ̀bálẹ̀ fún ọlọ́run nìkan lónìí tàbá ní Allahu Akbar ètò kù ní kátẹ̀ bá a ṣe tẹ̀yẹ adigun ọlọ́run tóbi kò wá sí nìkan ẹ lẹ́sà kan nítorí iṣẹ́ kò wá sí nítorí ju ọlọ́run ọba tá a fún nítorí ọ̀ ìdájọ́ wọn kàn wá ju ara wọn lọ ẹni tó tẹ̀ báyìí ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí fẹ́rí kalẹ̀ àmọ́ gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba lónìí anábìnrin omi ìtù anábìnrin wọn pa mí láti ẹni aláṣọ́bọ́ta àádọ́ nìkan méjì owó lè fún tọ́lọ́pọ̀ aláṣẹ tọ́lọ́pọ̀ wọn ni wọ́n pàmílá ìgbà ní rìfàṣì ẹ̀yìn ànábì ní aláà ní kí mọ̀fẹ́ nǹkan méjì owó lè fún láti fi gbé ọlọ́run bá tóbi ìdọ́wọ́lọ́ níjù wà lórí já máa ń ṣe bẹ́ẹ̀ fún ẹ̀ bó lẹ́nì kan sì tó wá ní ọyá fẹ́rí kalẹ̀ fún mi àbí fẹ́rí kúnlẹ̀ fún mi ìkúnlẹ̀ fẹ́rí ẹ̀ṣẹ̀ ni kò dáa kọ́lọ́run bá aláà kí kọ́sàkúrò yìí fún wa lérí ẹ̀ káwọn òbí náà sì kọ́ fáwọn ọmọ wa wà lákọ̀ọ́kọ̀ fún wọn kí sí pé ọmọ lọ ní kí wọ́n wà máa gbé tọ̀bá kúnlẹ̀ ọkọ̀ lọ́mọ tí wọ́n ṣe pé ọlọ́run tọ́lọ́run ṣe pé rẹ̀ nídìí bẹ́ẹ̀ ọ̀rẹ́ àdìsí kan wà Hasan ní kọ̀wọ́ sahih tí wọ́n bí anábì pé ayé ni hàní ilá ó wà ní ìyáàdì sọlẹ̀ tàbá ara wa sáà lè tẹ̀ anábì ní ilá anábì ní ẹmọ́ tẹ̀ fúnra sáàlẹ̀ wá gbára lọ anábìnrin náà ẹ máa bára yín lọ asábòsí ni kọ́tù ànábì nìyẹn súnà ànábì nìyẹn àdébìlẹ̀ kan kó sì ní àwọn amẹ́ríkà London New Jersey New York kọ́tù àtúwọn náà nìyẹn àbí wọ́n ní nígbà tí kí ní ti wá pé ọ̀dọ̀ balẹ̀ kọba kí ọgbọ́n náwó sí mi kọ́tù military nìyẹn ẹ̀ẹ́dì sájẹ́ǹtì kan fẹ́ kí dpo kọ́wá kúnlẹ̀ sẹ́yìn rí lẹ́yìn ṣé bí ìfúyẹ́ ń jẹgbẹ́ tó bá wá lọ́dọ̀ bàbá rẹ̀ lé yọ̀wá kúnlẹ̀ fún ọmọ rẹ̀ nígbà débi kọ́tù bàbá ti jẹ mi nìkan máa kúnlẹ̀ àwọn akíbọ̀ nírẹ̀sì sọ lọ nírẹ̀sì kọ̀lá ìkọ̀lọ́ tẹ́nìkan bá ṣe mistake ló ṣe nígbà míì tí ìwárìrì ìwárìrì ọba àbáwọn aláṣẹ àbáwọn òbí tó bá múyàn èyàn lè máa mọ̀gbà tó fi ekun kalẹ̀ nígbà míì èyàn sì lè máa mọ̀ kó o pé tó ẹbí ń fún ọ ní tiwọn ọlọ́run rí pé lágbára jù bẹ́ẹ̀ lọ lágbára nítorí dájú ní pé tó bá ti rí pé àwọn èèyàn tí wọ́n ń sọ yín pé yóò kúnlẹ̀ kò ní kúnlẹ̀ yóò kúnlẹ̀ kò ní kúnlẹ̀ ẹ má bẹ̀rù àwọn èèyàn kẹwàá láyà sọ́lọ̀ ẹ kí wọn lè lè dúró ṣé ò sí ẹ̀fà ya àwọn àtàdé sí tó bá jẹ́ pé wọ́n jòkó lẹ̀ ní ẹ̀yin náà jòkó tí wọ́n kẹwàá náwó sí

<laughs> ẹ̀sùn àbá wọn lọ́wọ́ ẹ lè ráyè sọ̀rọ̀ ẹ lè ráyè sọ̀rọ̀ tó bá kú ẹ̀sùn nílé <laughs> ẹ lè lè jòkó yóò jòkó ní <laughs> ó ti yẹ níbi bẹ́ẹ̀ àwọn tó arẹ́pẹ̀ tàdà lọ tí wọ́n ti wá ká lọ́bí lọ́nà tí ní kọ́ ká wọn mọ́ làwọn náà ká wọ́n parí ẹ̀ lójijì ó dúró rẹ̀ náà ni ó àmọ́ ó di oyè wọn pé kì í sàrí fún ọ̀la yorùbá náà sọ fún yíká máa dọ̀bálẹ̀ ọ̀sẹ̀ ìṣe wà àti sájẹ́ǹtì yé dọ̀bálẹ̀ fún èyí ni sọ́jà eh, nàìjíríà kan tó wá dọ̀bálẹ̀ àkọ́kúnlẹ̀ fún buhari buhari president ẹ mọ̀jọ́ ṣàbòsí náà kí ló tà sọ pé àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí ló tà sọ pé àwọn èèyàn ọmọ ni wọn àṣà ni wọn kí ló tà sọ yẹn bí àṣà ni bí ebó náà pè eh, group captain yìí àṣà ni wọn oṣù dọ́dọ̀ president oṣù bá ìṣàn lórí ìgbó àṣà ni wọn àwọn ẹ̀dá wa ní súnà lórí àṣà ni àṣà àwọn òṣèlú ìgbà yẹn bí nígbà tó pé wọ́n páyà àwọn èèyàn ní àwọn of Nigeria. wọ́n ní àwọn pé sheikh haq salafudin abu eid hafizahullah wọ́n pè wọ́n sí lecture ní twenty th tẹ̀mídìrì street olóde àpapọ̀ lagos ní on the twenty nine Eh, January ní oṣù eh, ìyẹn eh, ọdún 27 January January so lábẹ́bẹ́ number two number two àgbọ̀ ti kọ́ wa ni number three àwọn náà ti kọ́ wa okay now jazakumullahu khair irú adkar wo ni èèyàn lè èèyàn tí ó fẹ́ lọ sí lọ ilé kéwú ṣùgbọ́n tí ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn dùwà nìkan mọ̀ ṣe ẹ̀yìn ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àfáà kan ṣàlàyé importance of knowledge tó bá ti mọ importance ẹ̀ importance máa fi láti ṣe kíni láti láti lọlẹ̀ wáyé mọ̀ èyí tó sì ga jù mẹ́ òun náà ni pé ọmọ ya kúlẹ̀ àlẹ́ ìṣẹ́ orí lẹ́sìn náà yà àlẹ́mú ọlọ́ọ̀lẹ́sìn náà yà àlẹ́mú ọlọ́run láwọn tó bá nímọ̀ ní pẹ̀sì àtàwọn tó bá nímọ̀ ọlọ́run ni wọn lè dàbá kan tí wọn bá sì dàbá kan náà wọn lè ṣe kankan náà tí wọn bá lè ṣe kankan náà wọn lè wọ ìmọ̀ ńlá yẹn lójú ìmọ̀ ìmọ̀ jẹ́ kéèyàn ma ọ̀tún àtòsí tí yẹn bá ti kéwú onímọ̀ yàtọ̀ láàrin àdìsí dọ̀yẹ́fà àti sàhí onímọ̀ yàtọ̀ láàrin súnà àti pídíà onímọ̀ yàtọ̀ láàrin orí ibú àti kíní onímọ̀ yàtọ̀ láàrin náfìlà àtọ̀ àyàn ìyá rẹ̀ ní kọ́ wá gbé ẹ̀kọ́ sóhun lẹ́nu kọ́ wá fún òní mílíkì wọn fẹ́ lókun ọwá ní wọ́n fẹ́ sí kìyàmù lé wọ́n sí kìyàmù lé lè 10 million years kò tó kó gbé mílíkì sẹ́nu yáyìí sọ̀rọ̀ pé tẹ̀yìnbá wá ké pé òbí pàtàkì tó bá òkè nu tẹ́ra ọkàn wọ́n pé mo fẹ́ dún wájú ọlọ́run ní kẹrin fẹ́ mọ́mú méjì sọ́lọ́ òdì lọ ibi aláìmọ̀kan tí wọ́n fi rí ibi tí wọ́n fi rí gbánu ọ̀yá ẹ má jà tó sọ̀rọ̀ ẹ̀wọ̀n pọ̀ tó dáa. another announcement ẹjọ́ má bínú torí ọlọ́run hmm. ah, àwọn orílẹ̀ ìjọ̀mú kóká àgùdà dáhùn and guidance committee wọ́n pè wá sí lecture ní òní pẹ̀lú ògùn ọlọ́run ní after salat al-asr ní ìdẹ̀ra central mosque ní iwájú ìdẹ̀ra central mosque savage street orílẹ̀ ìgbọ̀mù Lagos àní kálọ̀ méjì àwọn sheikh wa imam abdulaziz hussein chief imam nurul huda masjid ìjẹsà Lagos wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ nípa mahabbatu rasul bayna al-ittiba' wal-ibtida' love of the prophet between following the innovation kọlọ̀ bá kójọ kó gba ní ìjọ fún wa. na ẹ máa ti ń gbádùn níbi announcement yẹn ṣe máa ti ń gbádùn mi. ìnàmọ́lẹ́mọ́mẹ́nu náà ìwà àdìsí pé àyè ṣẹgbẹ́ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bí ẹlẹ́gbẹ́ kan dákọ́ àná sí lẹ́kṣọ̀ yìí. <laughs> ẹ wá bínú ṣe kò tó bẹ wọ́n bá wọ́n bá rí. ẹjẹ wọ́n bínú ṣe ẹ wọ́n bínú tó ń bá rí. àwọn èèyàn máa ń lo eh, opportunity láti ẹ má bínú sọ. jazakumullahu khairan. alamọdé gbọ́dọ̀ dọ̀ lọ. alhamdulillah. èèyàn máa lọ gbogbo ẹ̀ máa lọ gbọ́ àwọn èèyàn máa lọ gbogbo ẹ̀ máa lọ. Ah. ẹnì kò dín lọ. alhamdulillah. ẹ ẹ sọ tàríkà gbogbo ayé mọ́ra lọ́mọ yẹ́ sí ẹmọ́ ẹlẹ́yà mẹ́yà ma lọ ma lọ wọn lọ bí wọn náà wà bí ájọ ma káàkiri ájọ wà jẹ́ náà insha A brother collected in, uh, an interest loan and was told to refund it as soon as possible because of the implication. But he has already used it to get some machines. Please, is he entitled to sell the machine also, or he should continue to use the machine. Ọgbà owó èlé. Naam, bẹ́ẹ̀ni. Ọwọ́ àgbẹ̀rẹ̀ machine. Bẹ́ẹ̀ni. Tó àsìkò tó san owó èlé tó. Bẹ́ẹ̀ni. Kọ̀wá rówó san. Bẹ́ẹ̀ni. Yóò ta machine ní àbíbò ní òsè. Síbẹ̀ náà. Naam, bẹ́ẹ̀ni. Kí ló ń wá lọ bí wọ́n ti gbé owó èlé? Owó èlé ọ̀dà. Ẹmọ tán pè ní májèlé. Òṣèlú tó jẹ́ tí ò ní dàlà. Poison lọ́ba ní wọ́n ilẹ̀ mọ́tẹ́ fàálù lọ́ba ní tẹ́ ìbá lè stop kẹmọ́ gbowó èdè fàájánù bí haribi min Allah ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ ọlọ́ wọ́n wọ ogun pẹ̀lú yín o prepare for war prepare for war ẹni tí sọ̀rọ̀ yìí ìṣẹ́kọ́ fẹ́ràn màláíkà ó ní látọ̀dọ̀ òun gangan fúnra ìdí bẹ́ẹ̀ ẹni tó ní òṣìṣẹ́ àwọn ọ̀nà bí òun á lè gbowó èlé kọ̀yàtọ̀ sí ẹni tí ó rẹ̀ páàrí ọ̀lọ tó wá ní kán fún ní omi bátìrì tó bá mọ bátìrì kí náà ṣẹlẹ̀ sàárẹ̀ ò tètè yá ni bí ìbá lè ya owó èlé òṣìṣẹ́ wọn tètè yá ni òṣìṣẹ́ tí ń fẹ́ báyìí torí wọ́n lọ́ba ti bọ̀ ọjà ó lè lówó mọ́ ọmọ jẹ gbèsè náà nídìí bẹ́ẹ̀ kọ́mọ ìyàwó èlé ọba ti wá yá kó túbá ó ti àwọn akáwà gbà mọ́ràn òun náà lọ́ọ́ lè kí ni kóhùn òsè ọlọ́wọ́ àlọ́ ayáwó ilé ìbéèrè mi. Uh, assuming oníbèrè sọ pé assuming an apprentice offended the boy and she now sent her home and said before she can come back to work she will have to pay another money. Is it polite to do that in Sunnah? wọ́n ní káfọ́ pé ọmọọṣẹ́ ọmọọṣẹ́ ó ṣe ọ̀gá nísìnyí wá ọ̀gá yẹn wá ó wá ní òun fẹ́ pé kó padà wá ó wá ní sọ́ọ̀kù tó padà wá pé àfi kó tún tún owó tó fẹ́ fi kọ́ṣẹ́ òtútù sàn. ṣe ṣe ó dá bẹ́. ẹ tó bá jẹ́ pé ọba fi ọba náà fẹ́rẹ̀ pé ọmọ tó bá ti ṣẹ̀ yóò mú iye owó báyìí wá wọ́n ti jọ mọ̀ láti ilẹ̀ nígbà tí ṣẹ̀yìn ọ̀sán wọ́n ó ti torí ó ti so mọ́ iṣẹ́ tó fẹ́ kọ́ tó bá ti ṣẹ̀ níbi ọ̀sán yìí báyìí gàràmà ni wọ́n pè é àmọ́ pé kò sí láàrin tẹ́lẹ̀ ó ti sanwó ìkọ́ṣẹ́ ọwọ́ sẹ̀ lọ́wọ́ ni ó tàn ó san pa èèyàn sì kà fún un wọ́n kéèyàn bá wí kéèyàn má lè bá wí àbí kí kéèyàn ó ṣàforíjì fún ẹ̀yìn nídìí bẹ́ẹ̀ nítorí fẹ́ ṣe fún ọfẹ́ ṣe àbòsí ni ọfẹ́ gbowó tí ó sádéhùn rẹ̀ láàrin láàrin wọn ọlọ́wọ́ àlọ́. ṣe ẹjọ́ ń pè ọlọ́run. ẹ tún àná fẹ́rẹ̀. Um, ẹ bá bínú eléyìí ń ṣe ó fẹ́ ju announcement ni àmọ́ nǹkan tó yẹ kí gbogbo àná lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ó wá mú pé kí a fojú wò ó torí pé tó ṣẹlẹ̀ sí ó sọ fún mi láàárọ̀ yìí ẹnìkan ló wà ní Èkó Lagos Island ó ń ta wòsíwòsí wà ó ń ta gàrí àti ṣúgà gbogbo àwọn fain obìnrin alábàárù kan wá wá jókòó sẹ́gbẹ̀ẹ́ kò mọ obìnrin alábàárù yẹn kò mọ látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba kò mọ látọ̀dọ̀ ádámù so obìnrin ọkàn ṣe ń takùrọ̀sọ wọ́n ṣe wọ́n ń takùrọ̀sọ yẹn wọ́n ní kankan kan wọ́n á ti ta àti ń bára ẹni bí ṣe bóyá a ti mọ́ra wa rí tó jẹ́ pé ojú tí gbogbo ayé máa fi máa wò wá nípa àmọ́ ah, ẹni tí ọba mọ́ra wọn ní máa ṣe rẹ̀ ẹnìkan wá gbé ẹrù wa wípé kí ó wá bá wọn gbé ẹrù ó wá ń sọ pé ẹjí kí n bá yín gbé ẹni tó wá gbẹrù wa sọ pé àmì kì í gbẹrù fún àjòjì àwọn táwa bá ti mọ̀ òun làá máa ń ṣe kí ni làá máa ń gbẹrù fún làá máa ń fún pé tó bá gbé obìnrin yẹn wá èyí tí wọ́n wá bá tí ó tó ń ta wòsíwó sì ṣẹ̀ jẹ́jẹ́jẹ́ wọ́n ni ah, ẹgbẹ́ fún ìyẹn dáadáa ni ẹgbẹ́ fún ìyẹn dáadáa ni ẹgbẹ́ fún ah, lẹ́nu wẹ́rẹ́ yẹn òun ṣáà kí wọ́n gbé fún òun ò nǹkan tí ó ń bẹ ní abẹ́ lọ́kàn ti tiẹ̀ wọ́n bẹ̀rù fún dé lóyún bá gbé ẹrù sálọ wọ́n sọ pé ẹrù yẹn ó wọ́ sí naira ní àti ibi ọ̀sẹ̀ tó kọjá lọ yẹn wọ́n ti gbé obìnrin yẹn wọ́n ti gbé lọ sí eh, ó ṣàti wà ní kirikiri mo yé ń bá yín sọ̀rọ̀ obìnrin yẹn ti wà ní kirikiri ẹni tí ó wá ń ṣẹlẹ̀ sí ó wá ń sọ fún mi wípé ní bí ìjẹta ni ẹni ẹni tí wọ́n gbẹ́rù ẹ̀ lọ yẹn wọ́n tẹ́ bá ti lè bá mi wá bí three hundred naira torí pé wọ́n sọ pé February eight òun ni wọ́n máa dájọ́ wọ́n ní tẹ́bá ti lè bá mi wá three hundred thousand naira màá gbẹ́jọ́ kúrò ní nìkan so òun náà àmọ́ two hundred and eighty thousand naira yòókù òun lẹ́ni ẹ wá bá mi fún ní àárọ̀ yìí kọ́lọ́n bá Allah azza wa jal kọ́mọ́ṣà yà kàn wá lọ́wọ́ kọ́mọ́ṣà yìí fún wa ní ọwọ́ kọ́mọ́jà arákùnrin bá so malaria rẹ̀ bẹ́ẹ̀ ni fọ́kùlà àmì nǹkan tí ẹni tí a ní ìrànlọ́wọ́ lórí ẹni. oyè mi káàsì yọkùn rẹ̀ kó káàsì yọkùn rẹ̀ eh, kó ọkùnrin fọ́kùlà àmì ní àwọn ṣe olóore tá náà fífilẹ̀ fún wa ká máa yọ àwọn ẹ̀kọ́ nínú pẹ̀lú ma satara tó bá bo ọmọ ìyá rẹ̀ láti ọlọ́run kò ṣẹ̀dá òun bẹ níbi ìkan tó dákẹ́ sí ìrọ̀ ẹ̀ tí ń wá ojú rẹ̀ ọlọ́run àti ojú rẹ̀ àwọn ọmọ yẹ́ ẹni kọ̀ọ̀kan wa àdánwò bẹ́ ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí wa àwọn ibi gbọ́dọ̀ mẹ́rin márùn táwọn sísọ bá gbé tọ̀dọ̀ wọn bóyá àkáǹtì tàbá mọ̀ pé a lè lò oyé wọ́n ní wọ́n fún ọlákàǹtì kan ẹni tó fún ọlákàǹtì ẹ fọkàn balẹ̀ sí ẹni fún ọlákàǹtì ọkọ̀ ẹni yẹn alhamdulilah ẹ ti àkáǹtì yẹn síta sí orí iṣẹ́ lọ sórí tébù mi nínú ilé ṣe tó bá mi ju àná bá mú ìwé kélébé kan láti. wọ́n kọ orúkọ bàbá síbẹ̀. ok naam ẹ má wọrí àfájà mi ẹ má wọrí. so account number yẹn yẹn fún àǹfààní àwọn tí ọlọ́run bàbá ní ká ràn wọ́n lọ́wọ́. Ah, account number náà ni six zero one two four zero three eight eight seven six zero one two four zero three eight eight seven. Ah, orúkọ àkáǹtì náà ni Kamaru Abubakar Ìṣọ̀lá <laughs> bank name Fidelity. Ẹ wọ́n ní kíkí ìpínlẹ̀ kan sí. Account number náà ni six zero one two four zero three eight eight seven six zero one two four zero uh, three eight eight seven. Jazakumullah khair. Bank Fidelity Bank. Fidelity Bank here. Jazakumullah khair. <laughs> Now, oníbèrè wọ́n ní àsìkò lẹ́sìn sọ́lá àwọn àṣẹ sọ́lá ní eh, one thirty. one thirty wọ́n di one fifty kama lọ. ok naam naam wọ́n bí láì sọ fún mi. ẹni bá wa kiri wọn. àjọ kiri wọn àti wọn. inshàlá. zoro ti wọlé. ẹ ẹ ẹ ẹ bá mi sí ìbàdàn ẹ bá mi sí. ok naam. Eh, oníbèrè wọ́n sọ wípé àwọn ikú wo ni ikú ṣẹ̀hídì. ikú ṣẹ̀hídì eh, ṣẹ̀hídì méjìlá wà ṣahidi eh, méjì ẹlẹ́sì méjì ni ṣọ̀dáwò dúníà àti náà ṣọ̀dáwò àkàrà ṣọ̀dáwò àkàrà wọn náà làwọn tí iná jó ó dúná mọ́lé ó bómi lọ orí bọ́lá tókè gbogbo àwọn èèyàn ṣọ̀dáwò àkàrà ọlọ́wọ́n bàálà àdábì fún wọn ní ṣahidi àwọn ṣọ̀dáwò dúníà wọn àwọn tó kú sójú ogun ẹ̀sìn Islam wọn ní àkọ́kẹ́ ìjọba bọ́ kán lára wọn ọlọ́wọ́n fi pa gbogbo ẹ̀ṣẹ̀ wọn rẹ́ àfi gbèsè náà bá jẹun ànábì Ádámù nìkan abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà fún ẹgbẹ́ ìṣọ́run wa. nam sheik ẹ ti a dáhùn ìbéèrè kejì wọ́n ní kí ni ọlá tí ó wà nínú ikú ṣẹ̀hídì fẹ́ ti bá a dáhùn. wọ́n ní ìbéèrè kẹta ni tí ìyàwó èèyàn kò bá kírun kí ni èèyàn máa ṣe lórí rẹ̀ lẹ́yìn tí lẹ́yìn tí ọkọ ti sọ fún lọ́pọ̀lọpọ̀. àdúrà náà ni ó tún tẹ̀ra mọ́ àà ní sọ pé kọ́ ọkọ̀ ìyàwó rẹ̀ àdúrà náà ni kọ́ tún tẹ̀ra mọ́ ọba ti wá di pé ọ sọ fún ọ yìí pé òun ò kírun mọ́ òun ọ̀tọ̀ ní pé ìmọ̀ kí ọ̀tọ̀ ní kó kí lónìí lọ́mọ́ kí lọ́la ó ti yé ẹ̀hẹ́ máa farada kọ́ máa ń sáàmà pè kọ́ máa ń síláda sí máa fàdá àrà lọ àwọn tó bá ti náà ò kírun mọ́ oyé èèyàn lè yọ̀ǹda rẹ̀ mọ́ àwọn tó bá sì kílẹ̀ kọ̀ọ̀kan káfílẹ̀ káfí máa ṣàdúrà hmm, ẹ̀dá lọ́pàdà kí ìlú àdúrà ẹ má jẹ́ akájú náà ìbéèrè mi. náà wọ́n ní pé tí ìyàwó yẹn kí la lè ṣe sí sà irú àdúrà wo wọ́n ní kí bákan náà irú àdúrà wo la máa ní ẹ lè fún ẹ tó ṣe é pé ó ń wá ọmọ. addiction wà lórí gbogbo nǹkan owó tí ìrìnàmọ́ ti ṣe ìwọ̀n tó wọ̀n sí ọ̀fẹ́ lò fóònù ọkùnrin ní sọ̀rọ̀ sọ́kùnrin náà kéèyàn ó ti wà addicted pẹ̀lú fóònù débi pé tí fóònù rẹ̀ bá bọ́lẹ̀ báyìí àbíkò rí yọ́fẹ́ dágbà tó yà wèrè ó ti di nǹkan mímọ̀ yàn lọ́wọ́ ní lọ́sàn fóònù lóru fóònù ojú rẹ̀ gan olè kalẹ́ tí ìmọ̀ ara jọmọ́ fíìmù púpọ̀ bójú yàn ọ̀bá fọ́ ràbàràbà ó ṣe kí ni yóò ba especially kọ́ máa wò nínú òkùnkùn kọ́ máa wò fóònù òkùnkùn sọ pé mọ́lẹ̀ yẹn máa tọ̀ṣẹ́ lójú àwọn mẹ́lì dọ́kítọ̀ ní ojú yẹn ó lè má bá yàn kalẹ̀ ẹ̀tọ́ fẹ́ mú nǹkan náà òkùnkùn tá ìkọ̀ ta iná fóònù yẹn wọ́n ta iná fóònù yẹn ìmọ̀lẹ́ ó sì wà lọ́kùn lọ́sì ọmọ wa kéèyàn máa bíṣẹ̀ lérí fóònù púpọ̀ kí ní fi ń ṣe láàkọ̀kọ́ wò tó wájú pé ní develop human ní ní kẹ́kọ̀ọ́ ní mohammed haba àmọ́ ní gbogbo kan máa ń lásìkò náà kì í lásìkò tó lọ́jọ́ bí ọkọ rẹ̀ ní òun ń ṣe kíni ní ó fi yẹn sí tó dájú pé ní fi ń ṣe tí ọ̀dà ni àgbà kó lọ́wọ́ ẹ̀ àbíkádà ẹ̀ ṣe wà sí Allahu a'lam. Announcement. Now. Eh. àdúrà àdúrà kí ni sísọ àdúrà àdúrà ẹ̀fánwọ́mà ẹni bá ń wọ́mà ẹmọ eh, ṣe rọ́bì hábùlì mí nàṣàlẹ̀ rọ́bì hábùlì mí nàṣàlẹ̀ sẹ́rí gbogbo àdúrà sẹ́rí kò sí àdúrà tó dá àdúrà àdúrà tó wà ní kọ́ra aláwọ̀kọ́ ni pé trusted and tested oye ọlọ́wọ́ bá ti confirm me ó tún wá ń sọ àwọn ànábì ọlọ́run tó ṣe kí ni tí wọ́n lò ó oye táwọn náà ṣe kí ni tí wọ́n sì rí gbogbo àdúrà pẹ̀lú ẹ̀ kí láyé tó wọn wà nǹkan mí káyìí ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء إذا النبي زكريا يقول ẹ̀hẹ́ wọ́n mọ̀ ṣe tó bá ti ṣe ọlọ́wọ́ fún ọlọ́wọ́ rọ́bì habrin nasali ọlọ́wọ́ fún ọlọ́wọ́ wọ́n máa kakúrò aláwọ̀ púpọ̀ lọ́mú yẹ̀ nídìí ọlọ́wọ́ fún ọlọ́wọ́ yáàdàl jalali wal ikram akrimuni yáàdàl jalali wal ikram akrimuni ọba ọlọ́rẹ tàbí lọ́rẹ ọlọ́wọ́ ta ọlọ́rẹ ọlọ́run ní wà sílánà lọ́wọ́ sọ́ọ̀dẹ̀ ọlọ́run ní àìsí tún ṣe yóò sì bímọ àdúrà ní fún àjàdẹ́ ní tó bímọ gbogbo dókítà ni wọ́n ṣe wọ́n ṣe mẹ́ta wọn ní àkọlẹ̀ mímọ́ mọ́ àdúrà lè yí padà ọlọ́run wà káánù ti mọ̀rá tuhu àkàrà ọlọ́run yà òṣàkárì yà kan kò sí nítorí kan mọ́lára wà sílánà lọ́wọ́ sọ́ọ̀dẹ̀ àmọ́ tún ṣe ó sì bímọ ibi tí àdúrà yẹn tọ́lágbára dé àdẹ́bùzàkárì ìyàwó tí ìsọmọ́yàwó rẹ̀ tọ́lọ́ ya Zakariya iná ní bashiruka bí gulamin ismuhu Yahya kìí lọlé súnmọ́ ìyàwó ẹ̀ tọ́lọ́ ní yàyà lọ́mọ tẹ́bì nídìí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àṣàdó àṣírí àwọn táwọn wọ́n mọ̀ ká má lọlé lógun o àwọn ṣẹ̀bọ̀ o lọ́wọ́ bá aláwọ̀ fún alẹ́ ìtọ́ra náà. àwọn lajnatul buhuth ad-da'wiyya wọ́n pe gbogbo àwọn tí a jẹ́ ok Da'wa Research Foundation wọ́n sọ wípé àwọn pé pé wá sí lẹ́kṣọ̀ ní òní bákan náà ní aṣíbẹ̀jọyè street off new road olórí apapa sheikh wa abdulgani jumaa abdulbarkat hafizahullah àwọn ni wọ́n pè sí lẹ́kṣọ̀ náà wọ́n máa bá wa treat the, the cure for immorality in the society. Now, question tí ó tẹ̀lé bákanáà wọ́n ní pé wọ́n ní ṣé àwọn ẹbí bàbá mi does my family uh, does my father's family have right to my dad's property after his death táwọn ẹbí bàbá mi lẹ́tọ̀ sí ogún bàbá mi lẹ́yìn ìgbà tí wọ́n bá. ẹ eh, àwọn ẹbí ó dìbẹ́ ní bí ẹbí yẹn bá ṣe rí tó wá kékeré bàbá bàbá rẹ bá wà láyé àwọn òṣòlù ni àwọn ìpìlẹ̀ wọ́n jogún bàbá rẹ jogún ìyá bàbá rẹ jogún tó bá dé kò sáwọn ìyẹn mọ́ ọyẹ nígbà tí wọ́n ti wà láì tọ́jọ́ kan yìí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tàbí bàbá rẹ̀ ò ní ogún mọ́ tí wọ́n kùnrin bá ti gbé kíni tó bá ti wà ní ẹbí ọlọ́mọdé àti lọ́sùn ọjọ́ àdé láyé ó sì fọmọ ọkùnrin lẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àtàbúrò rẹ̀ lọ́kùnrin lóbìnrin wọn ní jẹ́ nǹkan ogún ẹ̀ torí ọmọ ọkùnrin bẹ́lẹ̀ tó ṣe kíni tó fi ṣẹlẹ̀ tí ọba alam nítorí kan pé àwọn ṣèṣù wa sọ pé nínú ìgbà tó ń dáhùn béèrè lẹ́yìn àkọ́kọ́ wọ́n ní wọ́n sọ pé tóbìnrin obìnrin tó wá pé kí ọkọ rẹ̀ kó bóun lẹ̀ ẹni pé kí wọ́n fún kọ́ńtà owó sọ̀dá àti rẹ̀ padà wọ́n pé tó bá ṣe wípé máa rí yẹn ẹni tó gbà òun ni òun ni ìyá tí ó tọ́ ọmọ obìnrin yẹn. Hmm. adopted mother hmm. nígbà tí. Hmm. Eh, yóò wà lọ yóò lè gbà lọ rẹ. èwo lọ́dọ̀ wò ó ṣe mọ́ kọ́ńtàkì eh, nìyàwó mi gbọ́dọ̀ kó sàyà gíga rẹ̀ ẹ mọ arábìnrin kan tó wá bà nábì pé ọkọ òun òun ọ̀fẹ́ mọ́ òun kórìíra rẹ̀ adébìnrin kò tọ́jú ẹni tọ́jú òun kọ̀ọ̀sẹ̀sìn ló ní sẹ̀sìn ó lóun kò kórìíra rẹ̀ òun ò sì fẹ́ sẹ́lọ̀ torí kò ní fẹ́ tẹ̀lá ṣẹ̀ ẹwọ́ fi tọ́gbà wọlé olóhùn ní fẹ́ ṣe ọlọ́run arábìnrin ló dín ìlàwọ̀ àdìkàtà ọgbà oko tó fún ọ ọgbà oko bíbà sí yẹn ní company oil company nígbà yẹn ó ní dá padà fún ó sì dá padà fún àdábì sọ lékè sá tẹsílẹ̀ kan ọyá òwò ọkùnrin wọn náà kọ́lé ẹ̀hẹ́n yóò dá padà yóò wáyà lọ àfitárákùnrin ìhìn bí ó sì wá rí ìyá ó lè wá dèdè owó yẹn láàrin ìlú náà kọ́ sí kíni kọ́lọ̀ lè fún àbíkọ́ ra nǹkan yẹn ọ̀rọ̀ válù lọ́wọ́ kù báyìí ẹ̀yìn àpò méjì jọun sí iná ní ọ̀dà padà ń sìn ẹ̀yìn àwọn bá ń sọ̀rọ̀ lérí ẹ̀ kò tẹ́ àwọn bá ti tó fún náà ní kó sí kí ni òun náà ní kó fún padà ọláwọ̀ àgbà. wọ́n ní ọmọ ẹ̀ torí pé a mọ̀ pé ọmọ gbọ́dọ̀ ìké ká máa wípé nǹkan tí ó jẹ́ haram ni wípé tí ó bá ikọ́ mọ́ wá ń ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n lè pọ́nìṣẹ́ nítorí pọ́ mọ́ ń ṣe bẹ́ẹ̀. ìpèrè ọmọ ń tẹ̀ àbíkọ́ wọ́n mọ̀ ń tẹ̀ àbísọ́lẹ̀ kan ẹni ẹni tí ọmọ tí máa ń tijú ọlọ́run tá àwọn jẹ níyà àwa tijú ọlọ́run. ọ ti bàbá ṣe súnà bàbá ní mọ̀mọ́ tẹ̀mọ́ ọmọ òsì gbọ́ ọmọ ní àkéde àti nígbà yìí sékiri sẹ́yìn gbà nìyẹn àwọn ní káwọn ọmọ fáwọn àgbàlagbà lé níwájú ó tẹ́tí kọ́ wa <laughs> ibi tó ti dọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rú nìyẹn bàbá yẹn ó kìlọ̀ fún náà yóò kìlọ̀ fún yọ́dẹ̀ sọ fún pé tí ọba fẹ́ rí bímọ ọlọ́run ọba kó stop ẹ̀ ẹ̀rí ni ẹmọ béèrè ẹmọ béèrè pé kílódé àti wáyé ẹ̀rí tó ní àṣẹ ní ẹsẹ̀ kíni ẹjọ́ ọmọ béèrè now last question rí àsìkò sí wàlẹ̀ àsìkò wàlẹ̀ náà náà. irú àtàrù wo ni èèyàn tí ó tó fẹ́ lọ ilé kéwú ṣùgbọ́n tí ok àti tẹ̀lé inshallah so ok number four. wọ́n ní báwo how do we relate with uh, cats in our báwo ni a ṣe máa ṣe pẹ̀lú àwọn olóńgbò nínú ilé wa. olóńgbò dáa púpọ̀ àwọn sálàfù máa ń sin olóńgbò àbúrò rẹ̀ rà olóńgbò kékeré tí wọ́n gbé káàkiri máa ń pè ní òrẹ́ra alẹ́bìfà iná òun àwọn alẹ́bìfà iná hamina tọ̀wàfáàtì ẹ̀yìn máa tọ̀wàfínà tọ̀wàfáàtì alẹ́bìfà iná àwọn olóńgbò yẹn ọlọ́run dáa fún yín ká máa rọ kiri Eh, kàmọ́kì sọ̀rọ̀ àyàn kéèyàn sí ẹ̀yẹ́ máa tọ́jú ẹ̀ ẹ̀dí yé ọ̀pá wọn ọ̀hẹ̀ ẹ̀yẹ́ máa tọ́jú ẹ̀ máa fún lómi ẹ̀ máa fún lóúnjẹ àwọn olóòsùn máa ń gbé àwọn eku tó bá wà ní ẹnu lé yóò wá sí eku gbé ẹ̀ mọ̀ kí ológbò wa pẹ̀lú yàn ìdùnnú ni pẹ̀lú mi àmọ́ tí ìyàwó rẹ̀ bá ti ní ẹ̀rù ń bà wọn àbọ́kọ̀ rẹ̀ lẹ́rù ń bà wọn àbáwọn ọmọ rẹ̀ ń sá kí ni pé kó lè o kọ́mọdé pé ọmọ tó wà lè rí lálẹ̀ nígbà tó bá tọ́lẹ̀ kan bá ti kórìíra nínú ilé tó ti dájà yà fún gbàgbé kó lè torí kì í sọ̀rọ̀ àyàká àmọ́dá kì wọ̀ náà ajá ní ìwọ̀ ajá máa sùn bí ẹni bá ń sin ajá níbi tí ń sùn wọ́n wọ́n máa yọ nínú sẹ́ẹ̀rí rẹ̀ tó ti dédé òkè méjì méjì láàárọ̀ láàárọ̀ tó kejì iṣẹ́ rí bẹ́ẹ̀ lọ́wọ́ sí ẹ̀yà yóò sì máa fọ gbogbo abọ́ rẹ̀ pẹ̀lú yẹpẹ̀ àbí àmọ́ tó bá ń dẹdẹ àbọ̀ tí ń sọ́lé iwájú ta ní ọ́ kékeré ni wọ́n wà tí wọ́n lọ ọkọ̀ ọ̀dẹ̀rẹ̀ ó tún kékeré ó tún mọ̀dá ni wọ́n tó lé ó tún jù síbẹ̀ ọmọdé fún lóúnjẹ mẹ́. náà wọ́n ní kí ni ojúṣe orí ojúṣe ọkọ lérí ìyàwó àti sọ́dí ẹlẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó fẹ́ràn ìyàwó ẹ̀ nítorí ìtọ̀lọ́ lẹ́yìn náà kó máa ṣe àmójúkò fún lérí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ara rẹ̀ lẹ́yìn náà kó máa wò ọ̀ràn lábala ìsìn kó máa pè sákèsì lẹ́yìn náà kọ́ máa náwó fún lẹ́yìn náà kọ́ máa ṣe kọ́ máa súnmọ́ kọ́ máa súnmọ́ lásìkò tí ọba ní bùkátà sí tọ́ àwọn ìwọ̀ náà nìyẹn ó sì máa wọṣọ dáadáa ọmọ ìyá máa dé bọ́tìnì máa dé kíni máa dé bọ́tìnì àyà kó fíìtì nínú àwọn ìwọ̀ tíyàwó rẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ọ̀la wọ́n wọ́n gbádá wọ́n gbádùn ń lé tiwọn ẹ̀ sì délé náà àárín tí wàá lẹ̀ wá ń àmọ́ ti fẹ́ a lè sílẹ̀ lọ́dọ̀ a àmọ́ tó bá ti fẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ti bọ́tì kọ́ wá wọ aṣọ tó bá dáa àfa blabla pass tẹ́lẹ̀jùmọ́ tu ìwọ náà fẹ́ náà fẹ́ àwọ síbùrù náà mọ̀ yá òun ló ní gbogbo àwọn àlàmù mìíràn àlàmù wọ́n ní lọ́kọ̀lọ́kọ̀ gbogbo yóò wọ̀sọ ẹni wọ̀bá tó bá nínà o ọlọ́run ní kọ́lísì àmọ́ ẹni wọ̀bá tó bá nínà kò jù kọ́ da yóò yàrá ọgbà yóò sì dáadáa wọ́n wá ní afáà ní ìwọ àfẹ́sì náà wá láì tó máa tún ra sí báyìí ó ní sí ẹ̀mà pé bí ìyàwó tèmi náà bá múra inú mi máa ń ṣe kíni inú mi máa ń dùn tí bá rí ìyàwó mi òhìbù àǹtàtàzá yànnà ni wọ́n fẹ́ kó máa múra fún mi inú mi sì máa ń dùn tí bá rí ní bó lè mi ò ṣe ní jẹ́ dùnú fún kọ́ wá rí mi kíni rọ́mọ́ ṣe kíni kọ́ wọ́n bàjẹ́ ajẹ́ pé ìfúnlẹ́tọ̀ọ́ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹnu ọba tọ́nà bá fún anú arísìkì ká máa ṣe dáadáa Allahu a'lam. wọ́n ní tí obìnrin yẹn tó bá ní ọlọ́run bá ti kó wẹ̀ ọwọ́ ẹ̀ kó lọ sókè ju ọkọ lọ tó wá jẹ gàtà lẹ́yìn ọ̀rọ̀ kí ni. wọ́n yà ń bẹ láàrin ọjà àbí online business náà ni owó sáàdì sá hmm. ah, ọ̀dà ọ̀dà kóbìnrin ló lọ́wọ́ nínú nǹkan tóbìnrin ọ̀fẹ́ láyé ẹ̀ ní kọ́mọ̀rọ̀ owó náà àwọn náà gọ́dọ̀ àwọn náà fẹ́ àmọ́ ọlọ́run kí àwọn débi pé àwọn ọlọ́run kí obìnrin lórí pé ọlọ́run dá àwọn ká máa fún wọn ni kéde pé ọlọ́run dá àwa káwọn ọmọ ọ̀fà wa àfi tán bá yá wa àfi tán bá gùn wa ọkùnrin lónìí kọ́ máa náwó ẹwọ́ obìnrin bàbá rẹ̀ ó náwó fún títí tó fi lọ́kọ ọkọ tún gbà òun náà tún máa ná bí ọkọ bá tún kún àwọn ọmọ ló ti dàgbà mọ́ àwọn náà tún gbà àwọn ọmọ lókè ni wọ́n máa ná

owó yàn lọ sọ́dákàlì ilẹ̀ ọlọ́run fi tẹ̀sán jẹ́ náà tọ́ka obìnrin tó wá ní owó àdíjá lówó àwọn kò sàdé nígbà náà rí tẹ́lákọ́bìnrin ìjọ tó bá ti ní márùn-ún tó wọ́n bẹ lọ́wọ́ rẹ̀ tí ò ní mọ̀ sí ìgbéraga sọ́kọ̀ rẹ̀ òye yóò dúró dúró pé bọ́kọ̀ òun ọ̀bá fún òun lówó tó òun fi jẹun a ní i have my money i can eat myself òye eh, i can live myself yóò jẹ́ lásìkò tó wù yóò wù lásìkò tó wù obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ kò lẹ́kọ̀ọ́ Islam gbogbo owó tọ́lọ́hún kó owó kọ́lọ́hún fún ọ ọlọ́run bá aláà ó máa máa ti sọ́dọ̀ ẹ ọwọ́ rọ́kọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó tó fún ọ ọlọ́run ti dà lọ́lá ọgbọ̀rọ̀ wáyé ayọ̀kọ̀ra ọwọ́ máa kọ́ ọkọ̀ rẹ̀ lé bó ṣe wù kí owó rọ́pọ̀ tó ní ọwọ́ rẹ̀ wọ́n mọ̀ sí dáadáa lójú ọ̀nà ó ní Zainab ní anabi ní ni àdébìnrin sẹ́lẹ̀bù àwọn sẹ́lẹ̀bù pọ̀ èwo ń bẹ olóhùn sẹ́lẹ̀bù ìyàwó abúlé masoud ṣé ò sí olóhùn ní sàkárì òní sàkálọ́ ṣé òun lè fún ọkọ torí ìpìlẹ̀ ni pé ẹjọ́ sàkábà owó rẹ̀ kò lè fún àwọn bàbá rẹ̀ àwọn ọmọ ẹ̀hẹ́n ìta ló fi sí torí ìdáwò yẹn ọ̀ràn yẹn ní lérí ẹ̀ náà tẹ́lẹ̀ wọ́n wá yìí máa ẹ̀sàká wọ́n wá gbọ́ yé sí pé òun tó ń jẹ́ ìyàwó ńkọ́ tó ń lè fún ọkọ òun sàká ẹ̀ àdẹ́bìnrin fún òun ní sàká fàyínà ha sàdákà wọ̀sílà èyí tó ṣe ládá méjì lọ́gbà ọgbà ládá kó ṣe sàká ọyọ sàká o tún gba ládá pé ó sokùn ẹbí papọ̀ ọwọ́ fún ọkọ ẹ̀ àwọn èèyàn wọ́n fọkọ pẹ̀lú ìfẹ́ríbà tí wọ́n sì ní sèrè gún lọ àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n wà láwùjọ tiwa náà mọ́ tó nǹkan obìnrin tó bá ti pé owó ti ń dọ́wọ́ ẹ̀ kọ́kọ́ rẹ̀ ọmọ ṣe wà sí fún wọn rí mi fi hàn ó wọn rí mi fi hàn ó àṣà ẹ̀kọ́ ọmọ torí owó torí ànábì arábìnrin kan ó ní bóòlù tó ṣe pẹ̀lú ọkọ rẹ̀ ó ní òun máa ń ṣe dípò àwọn máka ànábì ní bàyí na òun náà rókì ọjà náà sókè ọkọ rẹ̀ ní náà òun àlùjáná rẹ̀ o ìdádi àdàpẹ̀ ni pé tọ́ bá máa lọ lè Saburu sọ́kọ ẹ̀ máa sàrífẹ́sì tọ́ bá sì rẹ̀ wà àlùjáná máa lè fún ọkọ rẹ̀ nídìí bẹ́ẹ̀ àwọn ọkọ yìí náà ní àti ìnáwó ní lọ́mọ náà gbogbo àtọ́lọ́ ń bù káwàtà jẹ́ ọkọ̀ náà ká má bínú ká sì má lára ká má lára ọlọ́run ló pin bó ṣe wò ló pin yẹn àmọ́ bí tí ìṣù wà ní pé bóyá olóbìnrin yẹn ti fẹ́ bọ́ ọkọ rẹ̀ lò tí ọba ti ní tẹríba òsín tá yọ̀mọ̀ sọ wọ́n lówó tó wà ní ọwọ́ rẹ̀ náà tó máa ń tẹríba pẹ̀lú owó yẹn yọ wà lálùbáríkà àwọn ọmọdé lálùbáríkà lẹ́yìn náà yóò tó máa jáwò kọ́sí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ah, àmọ́ obìnrin tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ah, àfikọ́kùnrin náà sáré o Ah, ọmọ ìyá mi sáré o tọba wá sáré bí ọlọ́wọ́ ní àwọn ah, àfáà náà bá àdọ̀kún lọ́kọ̀ wà rírà ah, o lè bá arábìnrin yìí sẹ́yà lẹ́mí mo bò ó gbogbo owó lọ́dọ̀ wà bẹ́ẹ̀ owó lálá àdọ́kàn wà nínà ní ọ̀la ọlọ́dẹ sánú ẹ̀ ni ọmọ wa ti wá sí ọgbẹ́tọ̀ ọmọ ìyá inú mi dùn sí ọlọ́run ṣe àmọ́ mọ́kànjá àlà o ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbogbo àwọn àfáwà aládùúgbò yìí kọ́lọ́mọdé tẹ́ o kọ́lọ́mọdé tí o kọ́lọ̀ ń ṣẹ́gun ọ̀tá fún yín o gbogbo àwọn tọ́lọ̀ tí yìí ládùúgbò ọlọ́run yóò yé wọn o gbogbo àwọn tá à ń sọ fún ọlọ́mọṣàjú àwọn náà ọlọ́mọ mu wa kó nínú súnà ó ṣàdá fún gbogbo àwọn ọmọ ìyá pátá gbogbo ẹni kọ̀ọ̀kan ọlọ́run fún ọ ní arísìkí rọrùn arísìkí halalan tayyiba mubaraka ó ṣàdékùn ìmánì wa kọ́lọ́mọdé wọ́n kọ́lọ́mọdé gbogbo àwọn tí àti lọ́kọ ọlọ́run jẹ́ alọ́kọ àwọn tí àti ìníyàwó ọlọ́run jẹ́ arí àwọn tí a fẹ́ ṣẹlẹ̀ kejì ọlọ́run jẹ́ àti sáàfù ẹ̀ ọlọ́run wá fún alágbára tábìlì kejì tábìlì ṣe